أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد السلام عليكم ورحمة الله وبركاته دعوة بكم ولم أترى البيت مع النبي صلى الله عليه وسلم ولا وسيء بكم ونان يباتي سنير وقوى لا تنفدي لا يجدون يجري أغاني سيئة من دار ولكم láti nu síra masáwù àkàlàtì àtàrùwá alàlùkùmà èyí tí àwọn pòfẹ́sọ̀ wa kọ pòfẹ́sọ̀ hali gbóná hali alhazimi kí ọlọ́run ń sàwọ́ àpàdé fún ìyọnu fún wọn. báàbù tí a dé òun náà ní tàpé ní àlùmọ̀sirá wàlùmọ̀kọ̀dọ̀ àwọn nǹkan múmu àti nǹkan fífà eléyìí tí wọ́n mú ni ń ríra àwọn ọ̀nà táwọn nǹkan wọ̀nyí náà táwọn náà fi kópa burúkú nínú ìwà ìgbésí ayé ọmọ ènìyàn láti ba ìwà ọmọ ènìyàn jẹ́ àtàlàyé mu akékeré ń jẹ́ bẹ́ẹ̀ kí làwọn àgbọ́yé nípa àwọn nǹkan wọ̀nyẹn lẹ́nìí ibi tí àwọn ìmọ̀ àtẹ̀síwájú sí a dúró tẹ́lẹ̀ òun náà ni ètí wọ́n pè ní bàwáyé ìfìmá àwọn sàákùrì àlùmọ̀tẹ̀rọ̀ àti àlùmọ̀tàdàrọ̀. àwọn ntó ti ni lọ síbi kéèyàn mú nǹkan àbí kéèyàn fa nǹkan àwọn nǹkan tó máa ń tìyàn lọ síbi kéèyàn ṣe é ọlọ́ba àgbà bá ti dáadáa fún àwọn àpá ọ̀rọ̀ yìí ẹ rí i pé ó sọ kí ló fà á kéèyàn ṣe nǹkan tó ṣe wípé àwọn àbá wọn máa fi ṣe ìwòsàn problem téèyàn bá ní kí ló fà á tó ń ṣe nìyẹn nǹkan wọn kọ́kọ́ lọ nìyẹn ti sọ kí ló fà á tẹ̀ nìyẹn fi ṣe nǹkan yẹn ìgbà yẹn lẹ́kọ̀ọ́ wọn yìí pé ṣé problem yẹn tó tọ̀ àbí látara bẹ́ẹ̀ wọ́n wá jẹ́ pápá fọ́mà yìí pé bisimilayi rahman rahim làyà kọ́ mi mọ̀lẹ́mọ́lẹ́kọ́ àlà àmàlẹ́ ńlá àbìdáàbì ẹ̀yẹ̀ bá wò ó wọ́n ní ká lọ́mọ ẹgbẹ́ ọmọ èèyàn kò ní lọ láti lọ sí kankan ńlá àbìdáàbì ẹ̀yẹ̀ bá wò àyàfi kó ní nǹkan tí ó kùsẹ̀ láti dé kó ní nǹkan tí ó ti ní láti lọ sí nǹkan náà. nǹkan yìí wọ́n wá bẹ pé etí ó sì yàn lọ́lẹ́ ń ṣe nǹkan ẹ pé èyí ọ̀gá rẹ̀ náà nínú pé nǹkan yẹn wù nínú láti dé nẹ́bi sọ pé wọ́yà tútù ìlà ìtìyánu dáhùn kàlẹ́ ẹ̀mẹ̀ ìyẹn ní wàá jẹ́ nǹkan yẹn wàá fún lágbára ìtòsí yẹn ní ó fún lágbára láti wúrú wà náà láti mú irú wà bẹ́ẹ̀ láti mú láti ṣe nǹkan yẹn àná ibi pẹ̀lú èròǹgbà rẹ̀ náà ní nǹkan yẹn ní pọ́nbélé ni àwùká nàbì dábì ọ̀rígì àbí pẹ̀lú nǹkan kankan tó ti sọ pé nǹkan yẹn nǹkan yẹn ó mọtífẹ́ẹ̀tì ẹ̀ láti ta ni kéde pé nínú ara rẹ̀ gẹ́gẹ́ sẹ́yìn kẹ́kẹ́ náà bẹ̀rẹ̀ pé ẹnìkan lè yẹn ń wò tó ń ṣe kankan ẹni tó ń ṣe kankan yẹn kéde para tàbádá àbí ìwà máa bá àkójú ètò wa ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ mi tó ya orí sìgá mú mu tó ya igbó mú mu onígbó mú mu níbi láìsí wa lọ́pọ̀lọpọ̀ tó lọ́ba láìsí wa lọ́ba abiná bí kọ́dà àwọn ìwà yàrá náà kọ́kọ́ kọ́kọ́ kọ́kọ́ ọ̀gá rẹ̀ kọ́kọ́ kọ́kọ́ ọ̀gá rẹ̀ díẹ̀ díẹ̀ wọ́n kọ́ wọn díẹ̀ díẹ̀ lùkùnrin mà látara bẹ́ẹ̀ àwọn tí ń rí sínú nǹkan yẹn àwọn tó ń rí tó ń ṣe nǹkan yẹn díẹ̀ díẹ̀ náà lẹ́bi sọ yí pé áwùdábí ọ̀ríjì kà ń yìí jì bí ìwú ṣàkóńdìrìkú wà gẹ́gẹ́ bí wọ́n ẹgbẹ́ nìkan ló jẹ́ bá dandan mú ọ̀wọ́ ọmọ ẹnìkan ló jẹ́ ìyànká láti ṣe olè jẹ́ bẹ́ẹ̀ alijabariya dugu waati jabariya pẹ̀lú agbára ìjẹnipa aláìsíláàmù dárí kàlùfẹ́ láti ṣeré mu títí bẹ́ẹ̀. wàmínà yẹ ti sòlòkìyà ní abala ìwà fi àyájẹrẹ ìsàn àti ní abala ìwà nínú sẹ̀mí ọyọ́mẹ̀yàn tí ẹ pé ìwà kan lè ń tẹ́lẹ̀ kan ṣe nǹkan tó ti fún wà yẹn ni wípé ìgbà tó mú sísán. àdúgbà tó pa gbóná àdúgbà tó tó bàkú pàkátá náà ló tó sí nǹkan yẹn ó lè rí bẹ́ẹ̀ ẹ máa wọ ẹlòmíì tó bá lóun fẹ́ ṣiṣẹ́ tágbára rè tágbára mo rò báwọn àwọn tí mo mà lẹ́nu yẹn kó yé wa ẹ máa wọ ẹlòmíì tó wá nínú sáwá dọ̀tà iṣẹ́ tí èèyàn lé kí ọmọ èèyàn mẹ́ta òun nìkan náà lọ́dà àwọn ọmọ ọdún yọ̀wọ̀ àtúnṣe yẹn dípò pé ẹ máa wọ olùkí sẹ́ẹ̀lì kan tó ló jẹ́ yìí lọ́dún kan abẹ́sẹ̀ ẹni abẹ́rẹ́ kọ̀ǹtínà kan sínú àlejò náà àwọn bí àwọn abẹ mẹ́ta làwọn táwọn àlọ́ bá ń ṣiṣẹ́ ẹnìkan náà wà bẹ lóyún náà bẹ ẹnìkan ẹnìkan ó kóló nígbà wo nìkan ṣe ń bẹ síta àbẹ̀tà gbọ́dọ̀ kí ló bá oṣù mu tramadol o ti fa o gba tramadol sórí yẹyẹ ẹ̀tọ́ àmọ́ nǹkan àwọn akadúgbò náà ó ẹjọ́ dalẹ̀ tọba dalẹ̀ yóò yíra rẹ. torí pé ó ti lu ara yẹn kọjá àlà tí kìnìún yẹn ti sẹ́tán yóò béèrè la òun ni wọn bá bá pa ní sẹ́ńtì ọ̀bùtọ́lọ̀ láti sọ títì torí pé ó ti lu ara yẹn kọjá sábàrà yẹn gbé wàá ti lọ́mọ tọ́tọ́ fún náà ló ń láti fi náà sọ yìí pé láyé ní ọmọ àti láti ṣe náà. ìyá náà bí atọ́mínà lè yẹra àdàtì mùtìlákọ́ eléyìí ni ọmọ ẹjẹ́ ìṣẹ̀lẹ̀ rú níbi èròǹgbà nǹkan tí nǹkan tí ìyàwó abẹ́ ṣe fún olórí òjò oníkọ̀ọ̀kan lẹ́yìn náà àti ìjàpọ̀ mọ̀ yóò lè sọ́kùsì ya torí pé eléyìí ni rìsọ́ọ̀tì tí ó jáde níbi kẹ́míyàn ń fà sí kankan àpèjì yá tí nǹkan yẹn wá ní ẹ̀mọ́sọ́nẹ́lẹ̀ láti fún ẹ̀mí ẹ̀ bihi lè ní ìrọ̀ eléyìí tí ó sì lọ síbi kí ó sì wà wù ẹ̀rí nǹkan yẹn ní ó sì lọ síbi kó ti kíni ó sì wà wù bí nǹkan yẹn bá ti wá láti náà gbogbo wà yẹn yóò ṣe nǹkan yóò sì láti gbogbo ṣe kẹyẹ ṣùgbọ́n yóò sì lọ síbi kó ti kíni ó sì wà wù ẹ̀wọ̀n alẹ́ ìta fún wa láwọn ọ̀sẹ̀ kọ̀ọ̀kan kọjá wọ́n ti ń wó yẹn tí kò báyìí ìgbà máa ti pọ̀ dáa yóò máa ti pọ̀ dáa kí yẹn ọkọ lùyẹn yóò ti owó kọ́mọ́ yà fún lójọ́ náà o ti lọ kọ́mọ́ yà fún lójọ́ náà tí kọ́mọ́ yà ti tiẹ̀ ní bá bọ̀ kò sí tí òun kẹ́mi yóò ti ṣe fún wàá ẹni pé gbàtó ti kàbà fún bàyó yóò tó lè fi kọ́mọ́ fún lójọ́ náà bẹ́ẹ̀ sì ló tọ̀ ọ́ lómi ọ̀nà tiẹ̀ ní bá bọ̀ ìmúkúmu ìfàkúfà gbogbo àwọn nǹkan ń dálẹ̀ òun lélẹ́yìí àmọ́ màá wù ọ̀ká àdìjẹlẹ ìràdá ẹ̀wọ̀n àwọn mi sọ pé a máa wá látara èyí tó jáde kó ní èrò gbà ẹni fàyín nàlẹ́ ìnsáàdà kọ́ni yóò kọ́ra wò àlà ìtìjà rẹ̀ fẹ́yìn ọmọ èèyàn náà nítorí ọba ti sí nínú kàdé yẹn ń lò nínú ẹ̀mí ọmọ èèyàn náà kọ̀ kó wò sí kéde òru wà bẹ́ẹ̀ wàrà yẹn ti fi àlùmọ̀kọ́ wà rẹ̀ tọ́mọ èèyàn náà sì ní lágbára àti fẹ́ẹ̀sì nínú kàbẹ́ẹ̀ láti dájú bọ́ láti wù ú àìsàn yàkúnú màsùlùmá bí ìràdàtì níbi tó ṣe pé irú kan bẹ́ẹ̀ yóò fà jáde kúrò níbi èròǹgbà rẹ̀ tí bá ti mú tó fún òun ṣe òun náà padà dìbì sí ká ẹkọ́ mẹ́fẹ́ kù eléyìí ẹ̀sẹ̀ nǹkan tí mo gbọ́dọ̀ kù níwà nígbà tó ń tọ̀ wọn bá ti kẹ́ni tí nǹkan kan bá ti kọlọpọlọ rẹ̀ tí ò bá ti mú nǹkan. tọ́wọ́ wá níbẹ̀ wọ́n wá fẹ́ sàlàyé fún wa yìí pé kí wọ́n á làwọn nǹkan tí ó mọ wá sí ni lọ síbi kéèyàn fa nǹkan ìfàkúfà kí ló máa ti ni lọ síbi kéèyàn kùmùkùmù wọn ní aláwọ kọ́ mbẹ ìtìbáwulẹ̀ àwà òun náà ní kéèyàn máa tẹ̀lé bẹ̀rẹ̀ àkọ́kọ́ lè pé ìfẹ́ inú mi ní ṣe mi ò ní gbowó lọ́wọ́ bá bá náà ẹ̀rí mo tọ̀rọ̀ yín fún wa rí ọmọ kan ní wọn ní bàbá àtọ̀bá rẹ wá fi jọ́ fún fún àbá àtọ̀ yìí pé ẹ dákẹ́ bá ọmọ yìí sọ̀rọ̀ mo kú mo màkúfà ní fà káàkiri àbáwá ni àwọn akpè wa àwọn òde ní ìlú lóbi kúnlẹ̀ sókè nígbà àwọn òwúlẹ̀ kúnlẹ̀ ó kúnlẹ̀ ká àwọn ẹgbẹ́ bìrì dáadáa ni gbọ́ kí ló dé dáàbì ẹ ní ọ̀nà ẹ̀wọ́n dára ẹ̀wọ́n dára ló ń darí ẹ̀wọ́n dára ló ń darí gbogbo ló wà pààlà ẹ̀ nìkan ló ń bàbá rẹ̀ nígbà tó gbogbo ló wà pààlà ẹ̀ nìkan ló fara tí mo fà àbí mo mọ̀ ní kẹ́lẹ́ kọ́ bá sọ pé mo mọ̀ mo bá wà fún wa. abáàdì òun yà ajọ́ sẹ́yìn díẹ̀ ó yà tètè tẹ̀sẹ̀ fún ẹ̀rù òun yà tètè lọ. nígbà tí bàbá rẹ̀ lẹ́nu lọ wúlò wúlò bàbá bá rẹ̀ lè fẹ́ tí wàá lè fẹ́ sọ. bàbá tó fi inú ní sọ báwo ló tí a lè fẹ́ sọ. àkókò ni pé àwọn bàbá yà tó wù bàbá rẹ̀ lọ́jọ́ sùn òun béèrè lọ́wọ́ rẹ̀ òun bàbá rẹ̀ náà lójú. wọ́n á dùn àwọn ẹ̀wọ̀n pé àwọn kan ní káwọn ọmọ kúnlẹ̀ sọ̀rọ̀ kúnlẹ̀ là ń sọ̀rọ̀ kúnlẹ̀ ni ẹ̀kọ́ tó wọn fẹ́ ní láyé ni ìwọ́n kan ní kúnlẹ̀ tó ń kú mu tí wọ́n kúba lójú bàbá rẹ̀ yìí. tẹ́lẹ̀ ò lábẹ́ sọ kí ló dá tẹ̀ bí òun lẹ̀ ká àkọ́kọ́ bẹ̀ ni ìfẹ́ ẹnu wà ní báṣẹ́kù á lè ládàtì lè wákùtì ha àti kéèyàn máa fẹ́ kéèyàn máa wákàtí á tu ojú ẹsẹ̀ ẹni á tu ojú ẹsẹ̀ ẹni pé á tu ìgbà kéèyàn ń ṣe ìka yẹn lọ́wọ́ kíákíá kéèyàn máa jẹ́ ààbò yẹn kíákíá inú tí wọ́n máa yẹn máa fọ́ fún mi yẹn inú tí wọ́n máa yẹn máa fọ́ fún mi yẹn kò sí nǹkan kan mí ìmá lẹ́yìn ẹ̀ tẹ́ẹ̀sì rí gbogbo ọ̀pọ̀lọpọ̀ kápẹ́ púpọ̀ bá ń ṣe lọ́wọ́ náà lábọ̀ rẹ̀ mọ́ àti bọ̀ fún ìyẹn sáwàdà káàdọ̀ rẹ̀ lórí àkókò rẹ̀ sìnà gbàtọ́ bá ti lọ́wọ́ náà tó bá ti sọ̀ka rẹ̀ lórí obìnrin bá ti di lórí ara yín mà yí pé àti bọ̀ fún àwọn olùdá torí ti dọ́ọ̀tà lè fún un bẹ́ẹ̀ òdìdá bẹ́ẹ̀ fúnra bọ́dà báyìí ọlọ́run àti fún wa mú yín kọjá kóbìnrin tó lọ́kọ̀ lé nìkan ọkùnrin tó wọ́n náà níyàwó bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ bá tún ṣe mọ́ bí máa owó lọ́wọ́ bẹ́ẹ̀ wọ́n náà máa ọ ẹ̀rí ẹ bá lórí mídíà ń sùn wọn alẹ́lẹ́ yìí ó mú nǹkan rọ́ọ̀mà ẹ̀rí ó mú nǹkan yá wèrè ni ìwà fún wa mú fún nǹkan wọn wá mọ́tò wà fún wa á tó ojú ẹsẹ̀ ni ẹ wá wá burúkú tara rẹ tẹ̀lé látara bẹ́ẹ̀ bẹ̀kátì nàtọ̀ àni àwọn akéde à táwọn èèyàn ní wọ́n ti dú yányá. wọn à ní ronú wípé báwo la ti bọ̀ tán adùn náà ó rí i wọn à ní ronú lórí ẹ̀ yẹ̀dùfà á ní lọ́fọ́ọ̀sì ìlà tàhásù ti à yóò máa wá ti ẹnì kọ̀ọ̀kan lọ síbi kóńdó fíìlì adùn yìí wà èlìtìmáàtì à àbí kọ́wọ́ ń tiẹ̀ fún wọn fara kí adùn yìí wà ìtìyánu à àbí kọ́wọ́ ń tiẹ̀ sèrú ẹ̀. lìtàlábùsí wà nẹ́tíwàtíyà látara fún òun ò lè jẹ gbádùn àwọn adùn yẹn abẹ́rẹ́ bákan náà wà á dàtàn máyà kúrò dáríká ìdàmà kọ́lá tẹ̀lẹ́yìzùn wọ́n ní nínú ìṣesí ó máa wá jáde pé eléyìí ọmọ àwa yóò máa tẹ̀lẹ̀ lọ́dọ̀ ẹni tó bá gẹ́sí wípé ìdáwọ̀ fún mọ́ yàtọ̀ tó sì ẹni tó lè sàdá yẹn rí àwọn nǹkan síra wa nǹkan yóò kéré lọ́dọ̀ tiẹ̀ ẹni tó wáyé pé ní ó kéré níbi kọ́ dá nǹkan tó dá àmà yàtọ̀ sí ìdí òdá nǹkan yóò máa wáyé lọ́pọ̀lọpọ̀ lọ́dọ̀ tiẹ̀ wàá dá lẹ́sà lè tọ́ àmì ìmì àlà ákélé kése gbọ́dọ̀ ọ̀hún ẹni tó lè pẹ́ làákà yìí rẹ̀ lẹ̀ wàá dá mùsẹ̀mùsírì kò ní olójú tóbi lè rí náà kéde pé kò rí náà wàlákẹ́ lè tòbi yá àlẹ́lẹ́ àwọn àlẹ́lẹ́ àkẹ́wò ṣùgbọ́n torí wípé ìfẹ́ inú rẹ̀ ó ti bò làákà yìí ẹ wò ká tẹ̀kọ́ làákà yìí náà ni ó mú wa ronú wípé àti ìfẹsẹ̀ yóò dá o ṣùgbọ́n tí ìfẹ́ inú wa ti bò làákà yìí ẹni mo fẹ́ ṣe ìjọba ó ronú sí lóṣèlú náà nìyí bàbá mi sọ pé ní masirífù àwa bàbá ní masirífù àwa ìfẹ́ ẹnu sọ́ra fún torí pé bẹ́ẹ̀ ni. orí yẹn tí ọba tí ọba kó bá ní yóò ti bí ọba pààyàn ó ti kó báyà. jìnnà sí bẹ́ẹ̀ ní tí ọba ti bẹ́ẹ̀ ní tí a jìnnà tí ọba ti jìnnà sí ìfẹ́ ẹnu máa ń pa àyàn ní àbúrò tó kó báyà ẹni tí ọba ti pa tí ọba ẹgbẹ́ ìfẹ́ ẹnu lọ́jọ́ sábà bí ikú ẹ̀ yóò sì kó bá. ìfẹ́ ẹnu òun ni àkọ́kọ́ àti kéèyàn gbádùn tí máa ń fi ni lọ síbi kéèyàn ó mú un kú mu àbí kéèyàn ó fún wa kú wa. fàyàntẹ́bí wàrà ìṣúná ìṣàwátì yóò wá sí lọ síbi kó yó ìtí ń wù ní ìtí ń wù ẹ̀mí yẹ kó fún ní ti fẹ́ wàyí là á dàlù máa nà àbá níbi tí mọ̀rọ̀ tá a wá sọ yìí àbá wa ẹni lọ fẹ́ yìí àlìjẹ òsì yà kọ́nà bá wa ẹni tó wa wọ́n wá ní pàṣókè yẹ́jìmọ̀ wò máa nà yá yìí wọ́n ní ìmúríra yálà ìyá fa nǹkan yóò ní àbẹ́yàmọ̀ nǹkan yóò yóò máa kó ìtumọ̀ méjì kàtínú ìbá nǹkan yó ìmú nǹkan yó tí máa mú ni mú ríra yóò kó tuma méjì ká sínú alákọ̀ọ́kọ́ mẹ́ni wùdúùdù ládà kéèyàn orí àgbò fún jáde tẹ̀lé tó tó ń bá fa nǹkan tá àdùn fún ẹbí fún wọn fa nǹkan yó àbí àdùn fún bẹ́ẹ̀ni tí òwò mú nǹkan yó bákan náà wà á dáhùn tẹ̀lé yìí yóò sì jẹ́ kí ó tọ̀ wọ́n wà lẹ́nu tí ò lè sàgá yẹn rí i tó dáa yàtọ̀ sí tí ò dáa wọn. ẹni tó bá ti fa nǹkan yó àbómu nǹkan yó kò ní lè sàdá yẹn rí ìtọ́ dáa òkú tí ò dáa wọn. kí ló ń jẹ́ ká mọ eléyìí? ọlọ́wọ́n bá àdéhùn ọlọ́dún fún wa yín ní kẹ́ni àwùjọ láì lè ṣe tọ́ ọ̀rọ̀ ọdún náírà wọn sí ọlọ́ni làbá sọ̀rọ̀ bù sọ̀lá táwa à ń tán kò dáa rọ̀ tẹ́ ẹ bá ti ń rírà ẹ gbọ́dọ̀ lọ́ọ́ kírun ọlọ́run wa sọ ju wọn àtàtà àdàmú máa dàkúrú títí tí làákà ìlú padà sára yín tẹ́ẹ̀bù mọ̀ntẹ́ǹsì ẹ wọ lọ́wọ́ ìyẹn làwọn bá ìwà ẹni jáde kájẹ pé ọ̀ọ́ bí yẹn bá ti fún nǹkan yó tó bá ti fa nǹkan yó lóòótọ́ onísí làákà ìlà rẹ̀ náà kò ní lè sàdá yẹn rí tọ́da àti tí ọ̀dà. bákan náà sì ni àkọ́kọ́ bẹ́ẹ̀ náà ni wípé òun ò ríra rẹ̀ nígbà yẹn pé ìgbà tó ń lọ òun jẹ àwọn àdùnkan ìgbà tó ń fa lọ́wọ́ òun jẹ àwọn àdùnkan. èyàn ló bá lọ fi ṣe pé bẹ́ẹ̀ni kaba nǹkan yó àbọ̀ fa nǹkan yó bí bá ń kẹ̀kẹ́ lọ́wọ́ àwọn tó ní níta ẹ̀ka ló tí wọ́n wù ú pé ẹjọ́ gbùdọ̀ wálẹ̀ ẹ̀wù ga tí wọ́n kàn náà lẹ́nu ẹjọ́ gbùdọ̀ wálẹ̀ lójú bá wálẹ̀ tẹ́ bá bẹ náà wáyé pé àtọ́wò lòún kù pẹ̀lú kaba yìí ìyẹn ni wípé oníṣẹ́kẹ́ni onílé tá a sọ dáa mà yàtọ̀ sí ti kò dáa. wàkọ́sídù súkẹ̀rẹ̀ kọ́dí yàtúndù ó máa jẹ̀mí àná bẹ́ẹ̀ ni ẹni tó ń gbèrò ìhúrírà gbogbo yóò yìí pàápàá jùlọ òun náà lè máa gbèrò nǹkan méjèèjì náà wọ́pọ̀ yẹ àdáhùnmá àbí kó sì kan méjì ní gbèrò fàyín nà nọ́ọ̀sà láà áwà ẹ̀mí ó ní ìfẹ́ náà tiẹ̀ wàṣàwà àti àwọn àdùn tẹ̀lítẹ́ zu bí ìdíráàkì à pé yóò máa bá àwọn àdùn yìí nígbà tó ti lépa àwọn kàtàwí. fún ọ̀sọ̀ yìí. ìmọ̀ wáyé sàmì náà tẹ́lẹ̀ mi bá bẹ́ hu abú ẹ bá wo tẹ́lẹ̀ mi bá bẹ́ hu abú yọ̀lọ̀ ní pàǹkà yóò di yóò ní ahẹ́ àgbà yẹn wọn ní ojú ẹni bọ̀dù wọn ò fẹ́ rojú ẹni bọ̀dù wọn rojú ẹni bọ̀dù ti lọ pàǹkà yóò di ẹni olùkọ́ wọn ẹ wò ká wọn bí ẹ bá ti pè wọn pé káì ìwọ tó máa ọmọ náà àbí sẹ́yìn kábà ti káì sí èèyàn máa ń kọ́ ni. ṣùgbọ́n tó bá ti máa fẹ́ lọ ẹsẹ̀ tí ló jẹ́ ọkùnrin nígbà tí ẹ̀yà tó ní kó orí ẹni tí òwòye tó ló wọ́n lórí rẹ̀ ó ti àwọn àdìjẹ́ ní rẹ̀ ti wọlé ó ti wọn wọ́n dẹ̀ ti ó dẹ̀ ti ó ti wọn lága nínú ọpọlọ ẹ̀ wọ́n ti jọjọ kúrẹ́ tó láti ẹ̀ gbà fún mi wọ́n lọ́wọ́ lè ṣe é ṣe kó jẹ pé bẹ́ẹ̀ ni ìmọ̀ wáyé mẹ́ gbà mí kọjá pé méjèèjì lẹ lórí ọ̀fẹ́ ọ̀fẹ́ gbádùn àdùn yẹn ó dẹ̀ tún fẹ́ mọ ọmọ yìí pé àsìkò tóun fẹ́ wà yóò òun ọ̀fẹ́ fún wọn dáńtọ́ dáàbò yàtọ̀ sí ìjọba tòun tóun sábẹ̀ ṣe yẹn òun fẹ́ ṣe kò bẹ́ẹ̀ lè ronú lórí kẹ́kẹ́ tí kò bẹ̀sẹ̀ sọ́dà àbí ọ̀dà kó o sáà tó kó o bẹ̀sẹ̀ náà ìfẹ́ inú ẹ̀mí rẹ̀ yẹn yóò lè ṣe tọ́bẹ̀ ṣe kò bá wàá jẹ́ kó nǹkan yẹn ó ba nǹkan jẹ́ náà ni tọ́tí bá wá dá ló bẹ́ẹ̀ ojú lòun náà wà á rúgbà náà ṣe áà àti nítorí òun mọ̀ fi ṣẹ́kẹ́ ni òun ba nǹkan jẹ́ ni. bákan náà ó olùkóhùn fẹ́ gbádùn lásán náà ni ó ṣe gbàgbé ìsán náà lọ́fẹ́ lò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó ní nǹkan aburú kan tó fẹ́ ṣe náà ni gbogbo àwọn ọkọ tó wọ̀ bá ti fa nǹkan yóò àbíkó òun nǹkan yóò wò lórí kan náà ti yọ̀ wà lọ́ọ̀dẹ̀ ṣe yọ̀ wà lórí kan nǹkan yóò àbíkó nǹkan yóò. eléta sọ yìí ọ̀rọ̀ wípé tá a gbà fáwọn ẹ̀ka àwọn ẹ̀ka ń ṣe dáadáa táwọn ẹ̀ka máa fọ́ jáde lẹ́nu pé à tó wọ̀ bá bẹ́ẹ̀ fún wọn bẹ gbẹ bọdì hàn tó wọn ti pa nǹkan olóńgbà yẹn fún gbẹ bọdì tó wọn ò lè wojú ẹ. àwọn náà máa dún àyàn wọn kọ àwọn tó ń fi mú náà táwọn náà fi ń serú bẹ́ẹ̀ bá ti ń sọ yìí táwọn náà náà fẹ́ àwọn afá yìí ká skóòpù àwọn kíkà àmọ́ níbẹ̀ ti ṣe náà ni ṣùgbọ́n iná ẹ̀mọ̀ yìí pé ọ̀pọ̀lọpọ̀ tẹ́ bá ṣe bẹ́ẹ̀ tẹ́ mú nǹkan tẹ́ fi ṣe ẹ̀yìn náà ẹ̀mọ̀ yìí pé tí làákàyè bá padà padà sára ẹ̀rí pé inú olùgbẹ́ ti ba nǹkan jẹ́ ẹni olùkọ́ ẹ̀fà nǹkan jẹ́ tó ti pé tàbí tẹ bàjẹ́ kódà tẹ bàjẹ́ láàrin ìṣẹ́jú márùn-ún àádọ́ta ọdún yẹn ní mọ́tò ti sèké láyé nǹkan ẹlòmíì tẹ bàjẹ́ lọ láàrin ìṣẹ́jú márùn-ún yẹn láàrin àádọ́ta ọdún yẹn ní mọ́tò ti àbí ti pàtó ọdún ogún yẹn pa tó lè jẹ́ ní ogún náà. tẹ́ẹ̀mí bá ti lè bọ́ lára ẹ̀ ó lè ti kò sí ọ̀pọ̀lọpọ̀tọ̀ bẹ́ẹ̀ dájú ò lè yí ó lè tẹ̀lé bẹ́ẹ̀ dáadáa àmì ẹwà tó mú kẹ́yọ́ kọ́lọ́ fún àbẹ́ẹ̀ká àmì ẹyà fún mi tẹ́lẹ̀ mi láti ṣe àmì ẹyà tó mú kẹ́yọ́ tó bọ́ mẹ́ẹ̀tì láti pọ̀ gbogbo ọ̀pọ̀ ọwọ́ adájọ́ bí ẹ̀sùn ah nǹkan tẹ̀wò nǹkan tẹ̀wò àmì ẹyà ọmọ ẹ̀yà ẹ̀ka tó mú káyọ tó bá burú ẹ̀ láti pọ̀ títí pa nígbà tó bá wáyé tó bèrè wá wálẹ̀ kí lọ́wọ́ ẹ̀mí sọ pé nǹkan ọ̀sẹ̀ yẹn ò sé mọ́ òsì lọ́wọ́ ẹ̀mí sọ pé òsè mọ́ òsì kọjá òsè. torí ìdí eléyìí àwọn adùn yẹn nínú nǹkan tí máa ti àwọn èèyàn láti ṣe ìfẹ́ inú àti nǹkan mímu nǹkan pípà tí máa ti yàn ṣe ìfẹ́ inú àti kó wọ́n gbádùn àsìkò tí òun ṣe nǹkan yẹn lọ́wọ́ nù. náà ẹni máa ti ní láti lọ sí àwọn nǹkan wọ̀nyẹn wò nìyẹn. bákan náà wàlẹ̀ ìlmọ̀ bímọ fi tílíkà làdá àti mílẹ̀ lè bàbá sí ilẹ̀ àjìlá wàlẹ̀ àjìlá. ẹ wá ní kéèyàn ó ní mà kéèyàn ó lè máa ìyàtọ̀ tó wà láàrin àti sí ọ̀dà àti ìtì ń bẹ níbi àdùnkọ́ fẹ́ gbọ́hùn nínú ìbàjẹ́ yálà ntí ọ̀tá tó wà ń bẹ̀ nígbà tó fẹ́ ṣe fẹ́ yẹn gẹ́gẹ́gẹ́ ni àbí ntí ọ̀tá yóò padà ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tó wà ti fẹ́ yẹn tán. ẹ̀rí ẹ̀rí mi ò mọ̀ wò pé kó òun mú kan òun bí ẹ̀yìn jọyìn ara òun òun fún pàrọ̀ rẹ̀ ìrònú wo lọ parí àbúrò ìṣèjú wájú ọkà bí pé tíwájú ni wọ́n kọ́kà bí wọ́n kà bí ẹ̀sìn kùtàrà rẹ olùgbéra rẹ jẹ kíkọ́ má bìlẹ̀ mọ́ ti lọ mọ́ ṣùgbọ́n tí wọ́n lọ lè kóra rẹ sí ìyọnu mi. gẹ́gẹ́ bí ẹni sọ pé ẹni tó lè fi ń pa àwọn ni tó àwọn ọ̀bẹ fi ìṣe fi ń pa àwọn tóun fẹ́ fi lé ebi lọ òun ni kó wọn jókòó síbi kó wọn máa lọ lè wo fíìmù ẹ dákun gbẹ́gà ebi ń um pa ọwọ́ àtẹ́jọ́ wọn lọ bí mu ṣé fíìmù yóò dòjẹ kò lè dóńjẹ tó bá ń sọ bíbà sí fíìmù yẹn ó kó gbogbo làákàyè rẹ dípò pé ọ̀fẹ́ sí ìdí èmi má ìmọ̀ yẹn pé kí wọ́n ti parí fíìmù kọ́ ebi ó ti padà kódà kan tó parí fíìmù ó ṣeé ṣe kó ṣe wípé o ti lè dìvẹ́lọ́pù ọ́tà torípa ẹ̀ kò jẹun gbàyẹ kò jẹun ẹ̀wò ká bó ṣe rí nìyẹn ẹ̀ka pé ìrònú nípa kankan wá tó wá ti mú bí ọtí wọn ó gbé ìrònú yẹn lọ gẹ́gẹ́ bó ti jẹ́ sí wípé yóò jọ bí bàtó òun ronú nípa nǹkan yẹn sí ìyẹn wọn lè má ronú kò má ṣùgbọ́n bá tún bá tún dáńkọ́ tó lè gbé nǹkan tí òun nípa rẹ̀ yẹn kú tó lè gbé kú o yóò sì tuntun lè gíní wọ́n ti tún dá méjì ara ẹ̀ nípa àwọn oríṣiríṣi nínú àwọn tí wọ́n fi ṣe ọtí tó ń kó ìpalára bá ara àti nǹkan mímu táwọn èèyàn ń fà ìpalára tí ọmọ nǹkó bá ara ló ti di anú ara wọ́n ṣùgbọ́n yìí mà ní ó jẹ́ kéèyàn máa àwọn ìtìbẹ́ẹ̀bí adùn yìí nínú àwọn aburú eléyìí tó lè dé kíákíá àti tó lè padà dé ní ọjọ́ iwájú ẹni tí màá eléyìí bá wà bẹ lára ẹ ìmọ̀ yìí yàmùnà ìwà níta náà wúlẹ̀ à òun ni ó wà á pọ̀ fún láti pé à gbàdúgbò tó wà burú bẹ́ẹ̀ kí wọ́n á ní ìjẹ́ kí n ṣe ìmọ̀ yìí ló jẹ́ kéèyàn ó lè jìnnà sí i bí wọ́n ti ń sọ nítorí bàtẹ́yẹrẹ fi ṣe ga ẹ̀ẹ́dì kí ni wá wọ́n ti mọ solúsàn náà wà bẹ́ẹ̀ yẹn kéèyàn mọ̀ pé aburú bẹ́ẹ̀mí kẹ́ni aburú bẹ́ẹ̀mí ká yìí. wàrà ákìlú làákà yìí tó pé yàmúrù a yóò pààyàn láṣẹ yóò pààyàn mí láṣẹ bí allah taku alikókó má ṣe rú nǹkan bẹ́ẹ̀ lè ẹlmọ lè káàtì alimọ̀mọ́yé nígbà tí làákìmà eléyìí ti máa tó àṣírí ìtí ọ̀dà fúnni tí ó jẹ́ kéèyàn lè ṣèyàtọ̀ láàrin tọ́da àti tí ọ̀dà wàlà ákìlò rẹ̀ ámẹ́rù wà láàyè àti làákà ìtì máa ń pa láti pé ṣe tọ́da làákà ìtì máa ń pọ̀ fún pé jìnnà sí ìtì ọ̀dà ẹ̀ǹbàṣà tọ́tẹ̀ náà tí ọba ti sílẹ̀ ìmọ̀ yìí lára tí ò sílẹ̀ aká yìí lára ẹ̀mí ọ̀wà tẹ̀ra bẹ̀ sí àwa sínú ìfẹ́ ẹnu ẹ̀ jẹ̀máà abẹ́rẹ́ nàbí máa sọ fún wa yìí pé àlẹ́ ẹ̀lmú kọ́bìlà àlẹ́ ẹ̀mẹ́l kọ́bìlà àlẹ́ kọ́wìlì wà lẹ́mẹ́l àlẹ́ ẹ̀lmú kọ́bìlà àlẹ́ kọ́wìlì wà lẹ́mẹ́l ìmọ̀ lọ sáájú kéwòn tó sọ̀rọ̀ jáde mọ̀ nígbà ọ̀rọ̀ tó fẹ́ sọ yìí kí ló lè tẹ̀yìn ẹ̀ bọ́ jẹ̀má ìmọ̀ ìgbé àlọ́ ọ̀rọ̀ tó fẹ́ sọ yìí kí ló lè tẹ̀yìn ẹ̀ jáde ìdí mo bẹ́ẹ̀ ṣe yìí kí ló lè tẹ̀yìn ẹ̀ jáde ìmọ̀ ní ìjẹ́ kéèyàn ọmọ ọgbẹ́ lẹ́yìn tí màá bá ti wá tú wẹ́ lẹ́yìn fún yàn ìyẹn ni ó lè jẹ́ kéèyàn ṣèkéne ìyẹn ni ó lè jẹ́ kí èèyàn mọ̀ yìí pé èyí tí yàrá ti ronú pé dáadáa lè tẹ̀yìn ẹ̀ jáde yóò tó tí kòkòrò kéèyàn tara dé èyí tí yàrá ti rí pé aburú lè tẹ̀yìn ẹ̀ jáde èèyàn ṣèkéne ìyẹn ni ó jìnà sí láti lè má ṣèkéne láti lè má ṣe sọ́ọ́dà bá ti màjálá wà bẹ́ẹ̀ eléyà wà ti déédéé màjál àwọn oríṣiríṣi abala tó pọ̀ tó kẹnu tó fẹ̀ òun náà làwọn kan yóò ṣe déédéé nínú ara ẹlẹ́ẹ̀kejì táàbí dúró léni torí àdùkú wa. ضعف البصيرة بأضرار المخادرات والمسكرات. قيل ìrìnà ni kó lẹ ẹ̀rígbà lile ìrìnà ẹni ìyẹn ni pé kí èèyàn má lè ronú kó má lè rí àdúrà ìlú àdúrà ìwà ìlú ìnira tó wà níbi nǹkan fífà àti nǹkan múmu gbogbo náà wọn wá ń àwọn. sísẹ́mù ara èèyàn báyìí wọ́n ń sísẹ́mù ara èèyàn wọ́n wá ń sọ àwọn oríṣiríṣi àwọn nǹkan tó máa ń sara láǹfààní wọ́n sì ń sọ àwọn oríṣiríṣi àwọn tó máa kó nira bá ara. mo wá ní wọn kọ nínú àwọn tí náà sí kánsà nǹkan pípa ìfọwọ́ wọn ọtí kòkè ẹ ẹ igbó púpọ̀ àwọn oṣù àwọn ọ̀yẹ́ wọ́n tún àwọn ọ̀sán ọ̀yẹ́ tó mórí láyé bẹ́ẹ̀. náà kẹ́tí wọ́n mú sára lóore òun kéèyàn jẹ àwọn fúrú àwọn èso kéèyàn mú mi dáadáa kéèyàn sì máa fi ẹ̀sẹ̀sáìsì àwọn ènìyàn kéèyàn kọ́ jẹun pàtàkì kọ́ jẹ ìyẹn bá mú ìyẹn kọ́ àfi ah, kéèyàn má jẹ yẹn o kéèyàn jẹ yẹn náà òun náà ní sẹsẹ ẹsẹ ṣe ṣùgbọ́n kò gbọdọ̀ papọ̀ jù ní tàǹtà. látara eléyìí ẹni tí ò bá ti wá lè máa sírìnà rẹ̀ tó bá ti lẹ níbi tí ó rí aburú ti fẹ́ bí kéèyàn ó mú nǹkan yó àbí kéèyàn ó fa nǹkan yó bí wọ́n bá ń sọ létí rẹ̀ yóò dàbí pàtí wọ́n ń fa abẹ́rẹ́ gùn ni bẹ́ẹ̀ ni àbá ni wájàdà kọ̀rí iná ìlà sí òwú yẹ̀dúnnù kọ̀rí iná ينافعه قرنا يظنه قرنا ينافعه abáni kéèyàn wá rí olùmúlẹ́sí ni olùwà pẹ̀lú ẹni tí ó máa sí ni létí tí ó máa sí ni yé tí ó máa pẹni sákìyèsí pé léyìí lọ́dà eléyìí tá a lọ́dà yìí yóò wúlò fún ọ yóò sì ọ́ yóò sara rẹ lóore yóò sì ọ́ láǹfààní lọ́jọ́ ọ̀la àbá lọ́dà tí ò ní kàn ṣe tí ó kà á sí náà ní wípé nígbà tí wọ́n mú ìwo ìwo lọ́wọ́ tí wọ́n fi ń gùn báyìí tí wọ́n fi wò gún yàn ẹ̀gbọ́n máa fi wò gún yàn ẹ̀gbọ́n máa dùn yàn gẹ́gẹ́ bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn. ẹtí ń kọ òdodo ọ̀rọ̀ fún ni tó wà pẹ̀lú ẹtí tí ọ ń yè tí ń sọ ọ láǹfààní ọ tí fi jọ nígbà tí ìwò fún ọ. torí pípa mi máa wáyé àwọn ọ̀rọ̀ tí ó máa sọ lọ́nà tó lọ́wọ́ rẹ yóò máa jẹ́ àwọn nǹkan tí ṣe ọ̀dà ẹ̀rọ bá ọ̀rọ̀ tí èèyàn bá ọ̀pọ̀lọpọ̀ ọgbà tí wọ́n ti wá ń sọ̀rọ̀ nínú wá àwọn tí ọ̀dà ó sì ní ibi ọ̀rọ̀ o yóò dá ìgbà tí yẹn rí ìlú wo ibi ń gún yẹn báyìí bẹ́ẹ̀ sì ni ìtọ́ bá dúró àwọn èèyàn máa kàmá bẹ́ẹ̀ oríire nígbà tó irú àyè wo náà kò ní débẹ̀ má ẹni tí ń kọ́ gan yọ̀bọ̀ ká ẹ̀ nígbà tó lọ́wọ́ nílò náà nù lọ́wọ́ bá ti níbẹ̀ bẹ́ẹ̀ lò yóò kú bẹ́ẹ̀ ni ebi bó ti ẹ wá ní ẹ mi ẹ bọ́ mi abẹ́rẹ́ bá ń tó bùkátà mi kílọ́kà yín pẹ̀lú tèmi ẹ wá ebi yémi náà wá tèmi bẹ́ẹ̀ ni mo kálukú wa wáyé wa lọ́tọ̀ọ̀tọ̀ àmọ́ yorùbá ní káàní àpọ̀ ìyẹni ìyẹni kéèyàn ó sì rí kíni kéèyàn ó rí sí ó lè ṣe ọmọlàkejì ẹni láǹfààní láyé bí àtẹ̀wọ̀n ẹ̀rì yá mọ̀ kéèyàn sọ ẹ̀ sọ gbádùn náà nì torí di eléyìí nínú tí máa mú yàn án rì síbi ìmúkúmu ìbàkúbà òun ni kéèyàn má rí náà rí ìnira tí ń bẹ́ẹ̀ bí àwọn nǹkan wọ̀nyẹn. والجهل بما يرمي إليه الاستعمار àti àìmọ̀kan tí máa jùlọ síbi ìsọni ìfini tó kọ ẹrú mínàlẹ̀ ọ̀dọ́ alàlùmọ̀sánmọ̀ ìrìn ìsìlámi lórí tí wọ́n lè máa pàṣẹ lórí àwùjọ náà wọ́n kú wá gbogbo àwọn tó jẹ́ bí ìwọ ẹ̀rí bí pọ́ìsì fún àwọn ọlọ́ àwùjọ rẹ̀ ṣùgbọ́n pọ̀lọpọ̀ ọmọ mùsùlùmí náà lẹ́nu tí o bá ti fa nǹkan yó tí o bá ti mọ nǹkan yó o ti tàbí kò lajú nǹkan mímu yó nǹkan bíbà yó ìpọ̀lọpọ̀ bí lajú kódà àwọn àwùjọ kan tí o ti yẹ ká máa bá rú ẹ̀ èèyàn ń bá a lẹ́nu pọ̀lọ́ ìyàwó eléyìí òsè máa sọ kí mójú tí ìyà pẹ̀lú. nígbà tí ẹ bá wá rí nínú àwọn tẹ́yìn wọn máa kà fún pé àwọn eléyìí lásájú ẹ̀sùn tọ́wọ́ ajẹ́ sípé tí wọ́n fi ń lo oògùn tí wọ́n fi ń lo ẹbu ògógóró ni. pọ̀lọ́ ì ògógóró wọ́n fi lo ẹbu oògùn tí wọ́n bá lọ̀ kán tí wọ́n gbé sílé tí wọ́n máa lò ògógóró ni. lákùúrẹ́ ìyá ti rírú wọlé tẹ̀wọ́n wá gẹ́gẹ́ bá yín sọ̀rọ̀ ẹ máa wọn tọ́mtọ́mù ni wọ́n kò ní jálẹ̀ ní gbogbo gbà ẹni tí mú tọ́mtọ́mù ní mú kí ní ká mẹ́sì wá gbọ́ o lè mú bá mi ti fọ́ mú o ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn eléyìí sọ yìí ó dá wa lójú bí ti mú ẹ wọ́n tòun ti bẹ́ẹ̀ tí wọ́n bẹ́ kọ́lé wọ́n bẹ́ kọ́lé tó ju omi ni àbí wọ́n bẹ́ ṣe wọ́n bẹ́ kí Trump ọwọ́ àti yálà tó lọ́dọ̀ àwọn àwọn àmọ́ tí wọ́n bẹ́ ṣe báyìí kò bí àwọn àbí abẹ́tìmẹ̀já bí ìran àwọn ìṣẹ̀kọ́ àti yálà tó lọ́dọ̀ àwọn tó wá jẹ́ fún pé ìlòkulò ìmukúmu ìfàkùfà ó pa àwùjọ lẹ́yìn láwọn àwùjọ bẹ́ẹ̀ tiẹ̀ ní eré nàta kólé wà. ó wà láwọn àwùjọ ní ebe pé iná àti máa síyàn kódà ilé ìtì pẹ́ tá a rí bẹ́ẹ̀ nígbà bá láwọn àwọn tó wọ́n wọ́n wà lọ lè igbó wọ́n rẹ̀ nígbà tí sí wọ́n wà sí wọ́n rẹ̀ igbó fómi wọ́n wà sí wọ́n wà mú omi sínú ilé tí wọ́n bá wá bẹ̀rẹ̀ àtìkiri wọ́n mọ̀ wá gbá ìyà ìgbà tí yẹn lú gbogbo bí tọ́wọ̀ ìbá tó lè pàá ìjẹ́ ìnáà lẹ́jẹ́ mọ̀ kádàmù kádàmù orísìírísì ẹ̀ ní káyìí lẹ́mọ̀ báwọn tó ń tẹ̀lé yíká fẹ́ mọ̀ báwọn tọ́rọ àti ẹ̀sìn fẹ́ rí pàdé òkàrà wọn bá rí sílẹ̀ pàdé òkàrà wọn bá fẹ́ gbogbo tó o bá ń lò tó o bí lè fà síkà gbọ́n lò wọ́n là wọ́n ti wọ́n wọ́n là tó gbàgbé ìyá mi wọ́n fẹ́ẹ́ tìjì fọ́ o ti yà rẹ̀ là níjọ́ náà gbogbo wọn fẹ́ràn sọ̀rọ̀ rẹ̀ dájú alẹ́ bí sọ́nà sọ́nà ti borí yìí tó ti bẹ́ẹ̀ alẹ́ bí ọ̀gbọ̀n sẹ́lọ̀ alẹ́ bí tó sílọ̀ títí àwọn ìyàwó alẹ́ bí tó sọ wá lẹ́ pé àà èé ṣe tọ́lọ́ ọlọ́run ti borí yìí ọ́ nítorí wàá rọ̀ mórí yìí tó wọ̀ ní jẹ́rú jọ́mọ̀ tó tẹ́jú. kódà ń wá wa ṣé tẹ́tí ọ̀tún bá wà dìgbà náà tó tó ti wọ̀ tí ìfẹ́ bí balẹ̀ olùkọ́ bàbá ti sẹ́nu ọ̀hún bàbá ìfẹ́ bí balẹ̀. a sọ ìwọ tó ya ọ̀tá ọlọ́run tó tún wá tó sọ̀pọ̀tì bàjẹ́ tó tún jẹ́ àwọn èèyàn pàṣẹ bàjẹ́ tó ń sí àwọn èèyàn lójú kòkòrò bàjẹ́. tó wá ń fira rẹ wọ ọ̀tá ọlọ́run tó ń fira rẹ fún ẹlẹ́gbàá rẹ ọlọ́run yọ. àwọn ọ̀rẹ́ ọlọ́run gan-an ẹ̀rú àwọn ọmọ gbára wọn bá àwọn ẹni ọlọ́run wọ́n máa wí nù àwọn ẹni ọlọ́run wọ́n máa wí nù fún òní ọmọ àwa ẹni ọlọ́run ẹni àwọn ẹni ọlọ́run wọ́n máa wí nù àwọn wọ́n gbogbo wa káyé lẹ́nìí láti fi kakọ́ wá àwọn èèyàn láti fi kíkà àwọn èèyàn máa rí wọn gẹ́gẹ́ bíi pé láwọn mí náà ti kú púpọ̀ látara eléyìí àìmọ̀kẹ́ ti bẹ lára eléyìí tó lè dúró sí oko ẹrú lábẹ́ kí ó wá di wípé wọ́n ó jẹ gàba wọ́n máa pàṣẹ fún àwùjọ Islam níbi àwọn oríṣiríṣi àwọn ìwọ eléyìí tó ń kò sí jáde wàtàrí bí lè ṣíyáde tó àbá ìlẹ̀bàṣẹ rọ àti ìgbé wọn sá eléyìí tó pé yóò máa jẹ́ kí wọ́n dẹdẹ wọn níbi kí wọ́n sọ àwọn làákà ìwọ̀n tó lè máa bí olú kí wọ́n sọ ní jọ́lẹ̀ abẹ́rẹ́ sẹ́yìn pẹ́ bá ti mú nǹkan ẹni tí mo ti níwọ̀n náà lọ́lẹ̀ ronú wọn.

ó ń sọ́ọ̀pù láká ilẹ̀ láì ṣe tọ́lọ̀ bẹ́ẹ̀ kó fi sọ́ọ̀pù ẹ̀ tọ́lọ̀ bẹ́ẹ̀ káfí sọ́ọ̀pù láká ìkọ́lọ̀ mi ṣiṣẹ́ ó ń sábà ti ṣe wàhálà tá a bá ti lò ó kálù kéde kálù ọ̀sùn kárẹ̀ ìyẹn ni ó ti jẹ́ pé yóò ti jẹ́ kó wà rìfẹ́ṣẹ̀ á kó rìfẹ́ṣẹ̀ ẹ̀ wọ́n yà bọ́ sí lòun fẹ́ fi rìfẹ́ṣẹ̀ igbó tí òbóríṣiríṣi ọbẹ̀ kúra rẹ tó kọ ẹrú nìyẹn wàlùbá tìrìhìn àti èyí tó ṣe wípé ìtú àṣírí náà ló ti jẹ́ mímá yẹ̀jẹ̀ àlè ọ̀hún yẹ̀kọ̀dọ̀ mọ́ ara tànà wúlẹ̀ hà lórí mímú wọn lọ máa lọ síbẹ̀ láti lọ lè mú ọtí àbí láti lọ fà yó wàtẹ̀lú ìdùn bí máa bẹ̀rẹ̀ náà yóò sì tún jẹ́ kó máa jẹ́ ìdí ó máa dìbẹ́lọ́pù ẹkọ́nọ́mì tiwọn àtá ìdájọ́ ìlú títí ìlú wa di dọ́wù wá sàkánu lẹ́wà rẹ̀ lọ́lẹ̀ lẹ́wà padà di ẹni tí ò ní lágbára kankan lábẹ́ wọn àtàwọn sáàmì yìí ẹ padà wá padà sọ́dọ̀ wọn ẹ padà ní wá sí di ọpọlọ ọdún wa orúkọ àtọkọrọ tí ọba tẹ má ẹ padà wá padà sọ́dọ̀ wọn ẹ máa wọ àwọn ìbò tí wọn ń sọ àwọn oríṣiríṣi àwọn tó tó kúrú jáde bẹ́ẹ̀ bá ní wọn ṣe mú láì ṣe fẹẹ wọn àti díẹ̀ wọn àti mú kárí ṣùgbọ́n ẹwọ ẹlòmíì lẹ́yìn ẹlòmíì tó wọ́n ti tẹ́lẹ̀ kan yóò mú ká ẹlòmíì wọ́n ti ní ìgò kan yóò mú ká báyà òtútù mú ó yọ jáde ẹgbẹ́ra mi fi ṣe kan ó sì mú ká dùn lọ nìyẹn eléyìí tá à ń sọ yìí nínú Islam kọ́dà kó o di abẹ́rẹ́ kan aráàmù ni o ṣùgbọ́n à ń tún sọ lórí kábí mọ wípé ọ̀rọ̀ tá a bá sọ mí wípé ní fún ọmọ pòlùsì jáde kẹ́yìn torípé làákà ìtọ́jú mú nǹkan yó kí lọ́ bẹ́ẹ̀ rò kò ní rò kẹ́kẹ́ kò ní rò kẹ́kẹ́ kò tẹ́ kó nàbà tó kólẹ̀ tẹ́kọ́ ọba rò fún ara ló fún wọn náà làákà yìí wọn náà rò ní òun lò fún ọ gbogbo ẹni tó bá jẹ́ oníṣẹ́ ọwọ́ kọ̀ọ̀kan nípa lè kónà kẹlẹ́ wò kẹ́kẹ́ àǹtọ̀ yìí tó o bá ti ń ṣe àwọn ẹsẹ̀ rẹ̀ lójoojúmọ́ lójoojúmọ́ lọ́mọ ti fẹ́lọ́pọ̀ àwọn ìkẹ́kọ̀ọ́ kan mí tí ó máa jẹ́ tuntun tí ó máa wúlò fọlọ́nà ẹ̀ṣẹ̀ rẹ̀ ẹ̀ tí wọ́n sọ yín kálukọ́ rẹ̀ lè fi kéèsì lẹ́yìn tó bá jẹ́ oníṣẹ́ ọwọ́ kan gbogbo fámìlì téèyàn bá wà títí pẹ́ẹ́lú tó ọkọ mà bó o ti ń ṣe yẹn wọ́n máa practice máa practice ọkàn àti kọ́kàn ronú dọ́bẹ̀ jẹ́ kí n ṣe léyìí báyìí wò tọ́ba wá sí inú kó jẹ́ pé tó jẹ́ kí nǹkan yìí ó wà israel dan bó o ti ń ṣe tẹ́lẹ̀ láti wá ti ju bàbá yìí ó tún yé sì ju bí mo ti máa ṣe tẹ́lẹ̀ lọ ó tún lè já ju bí mo ìwé ẹni tó ti mú yó bó o tẹ́lẹ̀ náà lọ́ọ́ máa ṣe o ti wà náà lọ́ọ́ wà bó tẹ́lẹ̀ nǹkan o ti lè má rí ṣe báyẹn dúró bá tó ń gbogbo àwọn nǹkan wọ̀nyí Islam jẹ́ ká mọ̀ yìí pé bá lé wọ̀ ni aburú ni o lòun fi lé wọ̀ ni bá sì ní dáadáa orin náà làwọn ọmọ wa rí gẹ́gẹ́ bí kó ń dìbẹ́ wa dùn ewu nǹkan ewu nǹkan bá jáde ewu nǹkan a bá jáde tọpọlọpọ àwọn yòókì ètí ti wọlé kò sí ẹni náà olóòtú sàn ní òdodo ẹ sẹ ẹni kan náà olóòtú sàn gáńtà ní òdodo wọn bá gbogbo àdúgbò gbọ́ kò rí báyìí lánàá kò rí báyìí lánàá o àwa ti sọ báyà àdúgbò táwa ti gbé lójó kó rí bẹ́ẹ̀ lójú wa lójú bẹ́ẹ̀ lójú wa kò rí báyìí lánàá àwọn àdúgbò kan ti ẹ fẹ́ dè ní ojú wa bẹ́ẹ̀ náà níbi ọdún léyà ilé tó lọ níbi tá a ti kírun yìí pàtó wọn lẹ́nu tó gbé tí àwọn ọmọ àdúgbò omi tẹ́tí kiri ní nǹkó wá bíọ̀ ó ní ọ̀rọ̀ tó ń sọ yìí ní gbogbo tí ń jẹ́ àdúgbò àwọn bí o àwọn gbọ́dọ̀ rí ẹnìkan kọ́ wọn wá ta ọtí àbí kọ́ wọn ta ògbógbó táwọn ti sọ yọ àti lọ lè rí pọ́ọ̀bù police station ìwọ láti lọ wọn bá ta aládùúgbò rẹ tá a bá ta wọn mú màá yẹ kó wọn kò ní ìlú torí pé kí ni wọn máa burú títí kìí kọ́rọ̀ ọkọ̀ jẹ́ mùsùlùmí ọ̀rọ̀ ọkọ̀ jẹ́ mùsùlùmí kọ́ lé lẹ́yìn kó kálukú ló wà burú síbi tìǹásíálì ń bí aburú ẹwọ gbọ́dọ̀ àgbàdo abẹ́rẹ́ rẹ̀ ní ti mú àwọn ọ̀pọ̀lọpọ̀ lọ lè mú náà ní wípé mo fẹ́ hùwà ẹlòmíì mo fẹ́ hùwà abú kan wọ́n fẹ́ ta olè wọ́n fẹ́ pààyàn wọ́n fẹ́ ta burú kan kò sì lè sé lójú lásán yóò àwọn ọ̀fẹ́ tó ń bá di méjì àbọ̀ ń bá di mẹ́ta yálà ìkan mímu ni àbí nǹkan fífà tí ó jẹ́ subordinate pẹ̀lú òun tí òun níjọ́ òun nìkan lò wọ́n lọ. nítorí wọ́n bẹ́ẹ̀ invite wọn tó ju tiẹ̀ lọ àdìjẹ́nu kan ni tó wọ́n pọ̀ sí rẹ̀ tí ó jẹ́ kó sì ìwà àwùjọ bá nǹkan jẹ́. gbogbo wọn tí ó ṣe pé bàbá mi sọ yìí ń ta ọ̀la nígbà tí ìsọ tìrẹ bá dé ọlọ́run ti kọ́kàn ọ̀rí sọ ọmọ fún ọbẹ̀ alẹ́ sọ yé tí ìdí tí rìsọ́ọ̀tì ń tàǹsọ̀ yìí bá lọ kàn ọ́ yóò yí ọ. báyọ̀ lọ́kàrà kan ló gbé jọ kàrí kọ́ fún ọ mọ́lẹ̀ pa ògógóró pa ògógóró yó àbí bàbá tó fa ìfàkùfà yó lọ́wọ́ gba ọ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kan gbọ́lẹ̀ ọkọ̀ tàǹsọ̀ yìí. lọ́wọ́ ní kí ló ti fà mo lè gúnlẹ̀ mi náà ní gbogbo ògógóró lẹ́nu rẹ̀ wọ́n ní orí kòtò lẹ̀ mọ́ lórí ògbélẹ̀ kọ́ bẹ́ẹ̀ kòtò ti ní ó sì rò pé lọ́kọ́ mi ọjà nínú náà sí tó tọ́wù lọ́rùn gbogbo yẹn ẹgbẹ́ rí ẹlẹ́rìn dálẹ̀ gbogbo àwọn kátà sọ kọ́tà bí àwàdà yìí ọ̀rọ̀ àyè bó ṣe rí nìyẹn bó ṣe rí nìyẹn ti ṣẹlẹ̀ pásítọ̀ wa ti ma atọrọ àmójúkò yìí pé adára wa dúró pẹ́ díẹ̀ káwọn bínú torí tọ́lọ́ insha Allah ta'ala tọ́wá tó di ní ọjọ́ mẹ́jọ àwọn àtẹ̀síwájú lórí abala eléyìí náà ìyẹn nínú pé kí ni máa fà á táwọn èèyàn máa fi fa àfà yóò fàkúfà kí ni máa fà á táwọn èèyàn máa fi mu àmú yóò mú kú mu léèbẹ̀ pé wọ́n ní ìpalára nínú àwọn ìwà tí ń jáde lára wa àwọn màtẹ̀síwájú mẹ́ sallallahu ala sayyidina Muhammad wa ala alihi wa sahbihi wa sallam salamu alaykum wa rahmatullahi wa barakatuh.